nígbà tí obìnrin tó bá lóyún kí wà lè máa ṣe ní àwọn àsìkò mẹ́sí tó bá ní ìdíní tí ó wà tẹ́bù ìbẹ̀rẹ̀ kìí kí ni èyàn lè kí ni àwọn dùn àti tó bá ẹ́ sí pé èyàn like where would you have to have a look at it uh, it's not bad ọ̀nà orí ènìyàn lè kà láti pe àwọn òbí ènìyàn padà sínú Islam nígbà tó ṣe wípé wọ́n ti lẹ́yìn tàbí wọ́n jẹ́ aláìgbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà orí ènìyàn lè gbà tí wọ́n padà kúrò nínú tó wọ́n ṣe kọ́nà wípé ọ̀nà wo ni ìyẹn lè gbà láti pé àwọn òbí ẹni padà sínú Islam nígbà tó ṣe wípé àwọn àfáà tí wọ́n ní ìgbàgbọ́ sí nínú ẹbọ ni wọ́n pè wọ́n sí wọ́n ní kí ni eh, kí ni perspective Islam nípa prostration and reason, took a frustration and ló ti mú ọrún nínú Islam. Bàtẹ́rì Islam rí. Níbi Wọ́n ní kí ẹ kí ẹ mú àwọn ní àlàyé nípa Presently, I might more about the aspects of evil or these or these other. Okay income that is across. Okay, okay, okay. Now, wọ́n sọ̀rọ̀ nípa tápà wípé If ni ẹlẹ́gbẹ́ wọn wants to play, check kàlá rẹ̀ fún Mùsùlùmí ẹgbẹ́ jù bẹ̀? Tápà. Okay, uh, ó ti wọ́n ti What's ló ti kọ́mọ̀ tó. Uh, ẹni tí wọ́n Anything pé ẹni tí ó ń fọ aṣọ ní it uh, unfortunately she went out to pick the flood angel, but didn't met the flood on the wire again about three, after three days. She now saw it outside. What should the person do? Ìyẹ́ta sọ ọkùnrin fáwọn ọjọ́ lẹ́nu àwọn padà wọ́n ní fún ìrìn tẹ́kì ẹ̀sùn tó lọ́sọ́ àtúkò sí ìlú. Náà, wọ́n ní pa ẹni wọ́n bẹ̀rẹ̀ nípa àwọn ilé ìfowópamọ́ ti lókọ̀ dáì kẹ́sí pé wọ́n ń ṣe islamic banking wọ́n ní kí ni islam sọ nípa kéyàn interest sí bẹ́ẹ̀ so àbí àwọn tẹ́kọ̀ generally can someone know and share a halal business àwọ́wà pẹ̀lú wọn so their business pẹ̀lú àwọn bank relation Thank you. Alhamdulillah, àwọn ìyẹn ti wọ̀ ní kó kọ pọ̀ fún pé káwọn kò bára lásìkò ń pọ̀ mọ́ máa ṣe tán kò bára rẹ̀. Àdúrà wo ló wà fún olóyún? Báwo láwọn kò sí àdúrà kan tí mímọ̀ tó wà tẹ̀síkì fún olóyún láti tó bá látọ̀ ìgbà lẹ́sìn ẹ́ àwọn látọ̀ àwọn ìgbàjọ́ ṣùgbọ́n tí ìjọba àdúrà tó jẹ́ jẹ́ náà káwa náà ṣe rẹ̀ gbogbo táwọn ń fẹ́ ẹ́ lédè ìjọ àkàtọ̀ ọlọ́pọ̀tọ̀lọ́ bá oyún omi yíò bá mú sọ oyún omi yíò nǹkan báyìí ni kó jù ọ àdúrà fẹ́ kọjá kó ṣe pé gbogbo situation láàrin rí rìpọ́ọ̀tù lọ́dọ̀ àdájú sọ́dọ̀ àtàlà ìrọ́sẹ̀ mọ́ tó fà olùkọ́ ti general àdúrà kóra lè sọ dáná bí iná ṣe máa ń ṣe é lọ pé kò fẹ́ sí àdúrà kan dáná tí o ṣe tí ò ní fàdúrà yẹn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار على سبيل المثال وصلت على كتاب ما نشيبه كله lójú àtẹ́rẹ́ rẹ̀ àti tó ti pé tó bá tàdúrà yóò fi jínú ẹ̀ ọlọ́run ọba òdà fún wa ní dáadáa ní ayé dáadáa ìyá ọwà bí ìyá tọ ẹ̀yìn ó rí pé hásánà wà ń bẹ̀ tọ àwọn bẹ́ẹ̀ tó ti pé yóò jẹ́ big issue láwùjọ rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ lè má jẹ́ big issue láwọn tó ti kọjá pọ̀pẹ́ lónìí ó ti di issue lálá. torí rẹ̀ àgọ́ àyàn òjìdàkátà bá tó jẹ́ lágbáwá kéèyàn tó dà rẹ̀ kàdá ọ̀rọ̀ tó bá ti ka àdúrà o àti lágbáwá àti gbogbo nìkan tàbí ẹ̀kẹ́ àrẹ́tà kò sí ìrìnṣẹ́ kọwà lọ fẹ́ sáré kò sí ìrìnṣẹ́ ààrẹ ẹ̀ bí kí rò ní ẹ̀kọ́ ìdí kan ṣàrọ̀ bọ́ àdúrà bí ọ̀bá lọ́rọ̀ náà ti sọ tó fẹ́ fọlọ́ àwọn àtẹ́bí ọlọ́tọ́lọ́ sọ fún wa nùkúrò á ní kí wọ́n ṣàdúrà kì í ti lára wọn fi ṣe àbí bẹ́ẹ̀ ni mo dára bẹ́ẹ̀ ni mo dára bẹ́ẹ̀ ti fi ọlọ́run gbé àti mo dára fún àwọn ọlọ́bí yìí ní ìgbìmọ̀ àdáṣà ìlàyà ní narí ti ìdáná àdúrà gbogbo àdúrà fẹ́ dáadáa tó dábàá ń fẹ́ náà ní kí a ṣe fọlọ́ ẹ ká sọ fọlọ́ àlejò bá ti kó yíwa pé yes àkókò ọ̀rọ̀ sọ́hù àjẹta kẹ́ni kọ̀ọ̀kan ni ó béèrè bùkátà lọ́dọ̀ ọlọ́run ẹ́ gbọ́dọ̀ gbá tẹ́lẹ̀ yóò kéré jù nù tẹ́yàn béèrè láì fọ́lọ́ ó kẹ́lẹ́ ikú àtà ṣíṣà náà ni tó fi kan ó kun bàtà rẹ̀ lọ́dọ̀ ó kun bàtà mi yóò láti bá jù ú já àwọn ọkùn bàtà mi yóò dàpọ̀ fún mi ọlọ́wọ́n bá ọ̀fẹ́ kan kéré lọ́dọ̀ rẹ̀ lágbà tó oyún mẹ́wàá ti tẹ́yà sọ bí ẹ̀ma fi fẹ́ kọ́lọ̀ ó ti jẹ́ nǹkan tó dà ó ti máa jẹ́ nǹkan tó dà ẹ́ ọ̀nà wà. àdúrà fún wáṣíwáṣà pé wúṣọ̀ ṣẹ̀tàn àkọ́kọ́ rẹ̀ ń bí pé ìtọ́lọ́wọ́n bá sọ pé àwọn obìnrin yá ni ṣẹ̀tàn lọ́mọdé ẹ́ kí ẹ̀ máa ṣe ní ẹ̀ ọlọ́run tó ń ṣẹ̀tàn sọ̀rọ̀ ọ̀sọ̀ sọ̀rọ̀ pé àwọn ṣe ń dáadáa. ẹni kejì nígbà tí máa ti wá síwájú àfún yàrá kéèyàn ti la ìlàhà ìlọ̀lá àti kéèyàn á máa ti lè mọ̀. la ìlàhà ìlọ̀lá ọlọ́run ló ń sábà ti dáadáa. àwọn òbí èèyàn tó ṣe pé wọ́n láwọn èèyàn sá tọ́ tí wọ́n á pè wọ́n sí nǹkan tí ó jẹ́ ṣẹ́ẹ̀kì báwo ni lè pè wọ́n padà. ọ̀la àlọ́ nítorí ọ̀rọ̀ kan bí nǹkan ìṣẹ̀lẹ̀ ní pé tí èèyàn hmm? náà ní káwọn òbí èèyàn náà trust èèyàn. ẹ tí èèyàn bá àwọn ọ̀pá àti wọn sọ Bọ̀tá kẹ́lá náà ṣe ní ìsìnkọ́ ní tó ọ̀rọ̀ náà ní pé ìtọ́wà tó nínú ìlú lágbájá lọ. Tọ́wà dáadáa ló ń wà fún wọn kìí ṣe báwa fẹ́ púrúfù báwa dáa ju àwọn tó ń lọ. àwọn ìṣẹ̀mí tẹ́kì yẹn o àwọn ìṣẹ̀mí tẹ́kì yẹn o ó wà lára nǹkan tí àwọn ti ń jẹ́ ìṣòro àwọn ìwà áfà ìpè abẹ́ displace àwọn tẹ́lẹ̀ ní tìǹtì ìyóò kọ́ ní kókó bọ̀ká áfà pé àdáadáa yìí ni mo fẹ́ hmm? ó nìyí báwo ni ẹ ṣe ń ìṣàpá alágbájẹ́ ló sára fáàlì àfáàlì ló fẹ́ ẹ̀kọ́ tó kúrò ánì ó kẹ́ áfúdà mú tó wọ́n kọ́ sọ hàrí ní sẹ́fà àwọn ni wọ́n ṣe kí òyìn àwọn náà ni wọ́n polú sọmọ kí òyìn àwọn ni wọ́n ṣe ìwà àti ìjọ àwọn ni wọ́n ṣe bàjẹ́ òkú kan sẹ́wà ní tó bá sọ ó lọ́kọ́ ìwé ẹ̀yẹ gbọ́n tánà bí ìrọ̀rùn jọ fún bàbá rẹ̀ nígbà tó fẹ́ sùn ó ní yá àbájì ìwọ bàbá mi kò ní kó ní já àní mínàlẹ̀ ìlmi máa làbí yá àjò ìwọ bàbá mi lóòótọ́ àmọ́ ìmọ̀ kan ti wá dé bá mi tí sí lọ́dọ̀ jẹ́ pé tó bá ẹgbọ́rọ̀ ní ìjì bá fi sọ wọ̀nyẹ́ tó lè kọ́ ní báyìí pé mi ń nà sọ́kàn Gbẹ́gbọ́rọ̀ pẹ́gbọ́yá lágbájá, ó ní kò ní ìrìnkọ́ ní mọ̀ sọ, àmọ́ ìmọ̀kẹ́lú wá dé lábi tí ó kàn pàtàkì ní Antica Sọ̀rọ̀tọ̀ Sàwíyà. Èyí ó gbìyànjú àti fún àwọn tí wọ́n ń pèpè sí nǹkan mí ìyẹn pé èèyàn bá mọ̀ wọlé sí ẹ̀. Ó lè gbẹ́ sí òtì tí wọ́n ní pé ní táwọn náà gbọ́ táwọn àfáà táwọn náà bá ni wọ́n sọ. Èyí ó wà wẹ́ ìdáàbò kan sí ìwà àtẹ̀yìn yóò lè àgbẹ̀ ìdókòsí nẹ́ẹ̀sì mọ́ táwọn náà sì sọ ṣọba àbàbà wọn sọ a good example ẹni mọ̀mọ́ àbí bàbá ẹ̀dá kan bẹ́ẹ̀ máa ń wẹ̀ ní ojúmọ́ ìdájú ẹ̀yọ́ mẹ́dọ̀bọ̀ náà ẹ̀ bẹ́ẹ̀ máa ń fọṣẹ́ wẹ̀ ní ojúmọ́ àwọn fọṣẹ́ wẹ̀ nínú nǹkan táwa náà kà sáà bàbá yìí náà tán sọ fáwọn náà ló kílà kọ́là ṣe é wọ́n ṣé àwọn yín náà táwọn náà ní lọ wọ́n ti àbí kí wọ́n rí ní àwọn náà rí àwọn ìbámu bẹ́ẹ̀ rẹ̀ ẹnì kan là tẹ̀sán ẹnì kan fi ní tọ̀ ìtọ́sí ní pé ńlá wọn. ẹ̀dẹ́ ẹ̀ bá fẹ́ ńlá èèyàn kì í dé kí ojú rẹ̀ tún dí sí i. ọlọ́run bá ti dánmọ́ ẹ̀ pé ẹ̀dẹ́ ẹ̀ bá fẹ́ láti ìjọba àwọn kan o. tí wọ́n tó wá sọ̀rọ̀ tẹ ọ̀sẹ̀ kan ti gbé ẹni tó kára náà gbọ́dọ̀ kan. ẹnì kan ní tó bá ṣe ń gbé káàkiri tó dé àbáwọn àtúntò kọjá sí nǹkan bá tẹ́lẹ̀ tó báyìí ọlọ́dún fún yóò dúró náà bọ̀dé bá kọ́ lọ́wọ́ fún ní ẹ̀sìn ìdò sọ pé ìwọ̀n tó bá tẹ̀lé náà yóò hàn rẹ̀ láàrin ìjọ̀gbọ́n èyí ó calm down ìdàlẹ́ èyí ó ti fẹ́ lé pẹ̀lú ohun rẹ̀ lẹ́fẹ́ fún wọn èyí ó ti fẹ́ lé pé àwọn àbá yẹn náà wọ́n gbé yẹn jù àwọn tó sì fún ilé yóò ẹ̀rọ ẹ̀yìn wíṣẹ tó sáájà fún àwọn olóṣèlú tọrọ bá tàbí kó fún wa ẹ̀yin tó wá padà yé Ọlọ́run bá tàbí kó fún wa ẹ̀rọ àwọn káyẹ èyí ó sì máa tàbí àfún wa èyí ó sì ti sá máa rí rírì pé èèyàn fúnra yẹn nígbà tí ẹni tá òfin ìdìbò òní láìpẹ́ yẹn fi wípé ó ti bẹ́tà ju ìtẹ̀tọ́ ti wà lọ hmm? ìgbọ́dà nífẹ̀ẹ́ yẹn wò ń

onígbé èèyàn fẹ́ pé ìgbà tó wà máa ń ṣe kúrò nígbà tí ìlà kọ́dà tó jú àwọn èèyàn bá là náà ọmọ ẹgbẹ́ tẹ̀lé wọ́n ní mo fẹ́ tàbí ju bá wọn tó hé tí wọ́n lẹ́gbẹ́ wọn ló lẹ́gbẹ́ kọ́nà bá àkókò bá wọn kò tó bá wọn gáà olórí fún ní ọdún ẹgbà mi gbígbà gbogbo àwọn ló fẹ́ẹ́ gbogbo kò tó bá wọn sáà sílẹ̀ tó

tó bá ṣe pé ó bá ti ní instrumenti inú wọ́n lùlù ṣe rẹ̀ wọ́n kàkiri sí rẹ̀ wọ́n ṣe dìtá sí i kọ́dà kí ẹ̀ máa fi sọ láì lára fi lọ bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ láì lọ lára rẹ̀ lè lọ ẹni orin tí ò bá ti nílé ìrùnú àtàfẹ́ ń sọ̀rọ̀ lásán òun wá ní ìdíje tá a wá ń sọ nǹkan àwa fẹ́ náà tẹ̀sán tó fẹ́ sí mú ní àbíṣẹ́ tó pẹ̀lú bá kọ̀ọ̀tún láìpẹ́ ńlá tó sáfà tó gbá lù sí ẹ́ àwọn ọ̀nà kí n tún sí mẹ́ta. èèyàn àbíkẹ́ sí mẹ́rin èèyàn ń dákọ ọlọ́ ó yin ọlọ́run pẹ̀lú orin tí ń kọ ní nǹkan tí ẹ̀lẹ́bí yin ọlọ́run láì kọjá àlà àbóyin ànẹ́bí àbó ń sọ̀rọ̀ kan tó ta pẹ̀lú. Kò wá ní ṣúmẹ́ǹtì inú, èdè wọ́n lùlù sí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ọjọ́ kìtàsì, ẹ̀ á ní yẹn nùbá. Nùbá ní pé ó tọ́ kìí ṣe ó ní ládáwò. Tó bá kéèké yẹn bá yín lọ́wọ́ àgọ́, yẹn ti gbé ǹfẹ́ sí, àwọn bóyá dàpọ̀ ìyẹn sọ̀rọ̀ kan ó tọ́ ẹni ló lẹ́sẹ̀. Aláwọ̀ kọ́ mi. Èèyàn ọlọ́run bá ní yìn ní àbẹ́bí ní yìn ní ọjọ́ ìfẹ́ tí ó kò fún àwọn tí wọ́n ń lù sí ìlú ti kùn ìṣẹ̀lẹ̀ àwọn òbí. Adúwárí kan tó ti ọlọ́run lòun náà ní ń káṣẹ̀ tó fi wáyé dáadáa kò kọjá wọn. Òun ló wá lùlù sí ó ìjẹ́ wá ń wọ̀. Ẹbí kan sì ká tọ́lá àwọn ọmọ òfẹ́ lẹ́lẹ́ fi súnmọ́ lọ. Òun ni wá àwọn táwọn ọmọ méjì àwọn bá gbá sí kiri báyìí àwọn tó máa ń dún nílẹ̀. Ìgbà ìlànà ti ilé yọ àti kiri sẹ́wọ̀n pé nígbà tá a kọ ilá lákàfẹ́ pọ̀ pawó kiri. Àwọn èyí tó sọ owó lọ́rẹ́ fi súnmọ́ lọ yìí. Yóò ní ìtẹ̀fẹ́ fóun tí òkú fóun kékeré rán gba ilé ìlà àti ìdíjà àti kiri mọ́ ní ìtẹ̀fẹ́ kékeré rán àti kiri hàn sáà ń dó kátó wá ní ẹkú ṣe pé òun òun kọ ni orúkọ kátó yìí tí wọ́n ń gbé àṣà ṣáàbẹ̀ ìṣẹ̀ náà báyìí ìṣọ́mà lè ṣe rí lè tó yé àmọ́ sẹ́yìn àwọn tó bá wọn lẹ́sẹ̀ kan fi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sọ nílùú orin wọ́n ti rìn bẹ́ẹ̀ ti fi owó ti wà ń bẹ́ẹ̀ ẹgbọ́n bá wí yìí ẹ̀dá àwọn ibi tó wí mi níbi òun náà ń dàbára rẹ̀ owó ti wà ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ yìí. nínú ìjàmbá ní bẹ́ kọ́nà tó bá ní méjì gẹ́gẹ́ bá tọ́ káwà sọ èyí rí ni ó mú tẹ̀sẹ̀ ìṣèṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kọ́nà káwọn olè tó bẹ̀rẹ̀ ẹ̀yìn tó wà olè ti orílẹ̀-èdè àlá káwọn tó bẹ̀rẹ̀ àríyíta àwọn tí ẹ̀nà wọ́n máa ń fẹ́ bá wà bá àlẹ́ ìkó rí lọ. Tẹ̀wọ́n mi ní ẹ̀rẹ́ òun ìṣẹ̀lẹ̀ àgbà àtọ́sọ pé àwọn ìsìlámi ti gbà pé orí ìsìlámi àwọn ìsìlámi. Àwọn bàbá ìsìlámi kò tẹ ìsìlámi náà sọ pé láyé oníkọ́ gbọ́dọ̀ sọ. Tẹ̀wọ́n lẹ gbọ́ bàbá ìsìlámi sọ pé wà bàbáàbí àti ìlú ibi wọ́n kọ́ ní níwájú àná ṣẹ́bí ṣé bá wà bá lẹ́yìn mi. Ìwé kìíní, ìwé náà ní ká àkọ́ni bàbáàbí àti ìlú ibi kọ́. Ẹni mi tàbí jẹ́ bàbáàbí àti ìlú ibi. Bàbáàbí àti ìlú ibi tọ̀fẹ́ ti mọ bọ́ọ̀lù kò tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nìtì sẹ́ni bá ti mọ́ ní ìjọba ti wà tẹ́lẹ̀ ẹ̀ ní rí pírọ́blẹ́mù pọ̀ àdúrà ìjọba ti kọ́ ti yín tán ẹ̀ lọ́kàn tàbí àwọn ọ̀pọ̀ nítorí à owó ti wà ń bẹ̀ tẹ́ sábà màlẹ́ tàbí. àwọn ọ̀pẹ à ọbẹ̀ tó jẹ fàdájà ti rí bí fẹ́ẹ́fẹ́ fàdájà bí tẹ́ ẹ bá ti gbọ́ pé orin kan bẹ káàkà láwùjọ wa kíra káàkà lè tó ìwọ náà tẹ́bá ti gbó ní táwọn agbára wọn fi dọ̀bára àlìlára wọn já nínú àtọ́sí wọn lera aláàtà òbí àìlá ìlú ní wọn tàwẹ́lá tẹ́bá ti gbó ní ìwọ̀n náà owó ní wọn ni bàbá ní ẹgbẹ́ òun lẹ bá táwọn bàbá wá sí tòun ní kàtà àwọn náà ṣe mọ́ta nílò jọ lónìí wàjà múrọ̀ tú ìlà ìlà yàtàlá tú wàjà múrọ̀ tú òun ni bàbá bàtàlì àwọn akúlànà yìí nínú àwọn jẹ́rẹ̀ ara But Matthew ni àwọn kúrò yẹn ní ànábì sábà ọ̀sẹ̀lọ́ jẹ́gbọ́ mi wọn náà àwọn yẹn ṣe kà ní kí wọ́n. Hmm? Sọ̀kọ́tẹ́lì ìtumọ̀ tó bá wà ń bẹ̀ àwọn àfáà lò fún nǹkan tó bá bá mu. Ṣé ẹ̀gbọ́n mi? ní ìṣẹ́ rí ẹni tó kọ̀ wọ̀jọ́bù rọ̀sùn láyé láyé ẹ̀sẹ̀ká hàbù ilé sọ ni pé àtúntò fún ọlọ́pàá àwọn kèfèrí jagun nígbà tó máa jagun àwọn nọ́mbà tó bá jẹ́ àwọn pọ̀ ẹ́ nígbà tó ọ̀nà ìwé bá wọn jagun tẹ́jọ́ ọlọ́run ànábì lọ́wọ́ àwọn fọ́nká àwọn wọ̀jọ́bù rọ̀sùn láyé láyé ẹ̀sẹ̀ká hàbù ìdánilẹ́bí bá kójọ kò ní fọ́nká ẹgbọ́n ìdánilẹ́bí wọ́n máa fi ń lò pé tọ́ba òkú ọmọ ṣé ẹgbẹ́ mi yé ẹ̀ẹ́dẹ́gbọ́n kí ní ilẹ̀ gbọ́dọ̀ mà ṣé bá ti mọ̀ ẹ́ láwùjọ yìí sí lọ́sí pé láti kí mo tẹ́ pé kò jẹ́ fún un lọ́sí ló lè ra ìlànà ẹ̀ta ẹ̀ta ẹ̀tù pẹ́tọ̀ káwọn èèyàn wá mọ́sálásí ni o kí kí kí ọmọ tù. tó àwọn òkú ìdí òkú mi gbogbo tó lápá ni wọ́n lò wọ́n lọ mí pé ah lẹ́wọ́dá kí ló gbọ́ ìwé àwa àwa àwa wọ́n ní à ah, kúlù nù kúlù àwa kúlù ẹ́ ó ní gbogbo ẹ̀tọ́ dé àwa ní jẹ́kúlú kéé ṣe gẹ́gẹ́ bí sáti wọ́n gbé àwa kúlà máa jí ní lílu la wájà náà láti jẹjọ lórí wí àwọn tó wà bá wọ epo náà wù àwa kúlà ní àwa kúlù máa jí ní gbogbo lẹ́yìn àtàlẹ́kọ̀ọ́ àwa dá kúlù ló tẹ̀lé ó ní gbogbo àwa ní kúlù àwọn ìyẹn ti wà láwùjọ wọn tó ní wọ́n sọ pé ẹ̀rìn kéré kan bàtájà nínú ibi tẹ́lọ̀ pé kó sọ fún pé ọ̀dọ̀ àwọn àfáà làwọn olórin

yóò jà pàtà orin nígbà obìnrin bá jù wá bẹ́ ojú ìfẹ́ kábẹ́ àmọ́ yóò jà pàtà ẹ̀ màbẹ́ lọ fún mi ẹgbọ́n mi sọ lórí ìkúnlẹ̀ àbí kéèyàn tó parí ní sọ́márì níta sọ̀rọ̀ wípé ọlọ́run ọba ti àláwọ̀ rẹ̀ yìí nínú àwọn ẹ̀sìn tó wá dùn pọ̀ ẹgbọ́n mi àmọ́ nínú ẹ̀sìn tiwa ọlọ́run ọba pààrẹ orí títà òfin ìjọba fi ti pè ẹ̀gbọ́n kìí ṣe bá fún pé ẹni tó bá ti ṣe fún pàjọ ẹ̀kọ́ bá wọ́n ń pè ní wọ́n lè máa ń sìn wọ́n lè máa fi wọ́n pa lé náà ni àmọ́ lọ́wọ́ ọba fún ọmọ ọ̀fẹ́ lọ́pọ̀ táàpá ń lé má dìbẹ̀ kó má fi lé ìdí sí nǹkan rẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀hẹ́n tó kìí ṣe kí kí ẹ̀ làwa fi kíra wa bẹ́ẹ̀ sì rí ìṣù yìí nítorí fi lé náà ni wípé a kì ṣe lápá wa ẹ̀gbọ́n ṣẹlá àwọn tí ìbájú lábá àwọn láwọn àṣà tó ń pè ha kẹ́ẹ̀ tó lè rí já ó lè lè àmọ́ tó bẹ́ẹ̀ sì mú ó lè má bẹ́ẹ̀ sì ẹni kì í fún ilé ìta fún alẹ́ sọ́lá ọ̀sẹ̀ lọ alẹ́ kì í kí ọjọ́ rẹ̀ alẹ́ kì í fún òkú ẹ̀sìn ọwọ́ àwọn ọ̀dẹ́ wọ́n kó ṣe bí àlẹ́bí ò lè dìde ló àlẹ́bí wa kò kẹrùn. nígbà tó jòkó ló jòkó yí ìjìnà. àwọn tó wà lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ ní nìkan lẹ́sẹ̀ tó tẹ́lẹ̀ ẹ̀sùn ìgbà wa. àwọn agbẹ́yìn àlẹ́bí wa tẹ́wọ́ sí wọn kíkà náà kí. Hmm? àlẹ́bí tẹ́wọ́ sọ bí ẹ̀lẹ́yìn kájòkó orí wọn ni wọ́n wà orí ìrun ìrun gbọ́nà gbogbo wa la mọ̀ pé ìdúró lórí ìrun rúkùn pílà àwọn ni bẹ́ẹ̀ bálábàrà ìwọ tó bá lágbára àti ojú bá jòkó ọkẹ́ òun ní ọ̀run tọ́ àríwá tó kọ káàkiri jù wọ́n wá jù fún wa kí wọ́n ní pàápàá kí tún àǹtáfà ẹsẹ̀ máa ń ṣe báwọn tí èyí ṣe lágbáwá tí máa ń ṣe láàrin ara wọn. ẹni bọ́ tí ìbá ti lágbáwá tí ìwáṣọ mùsùlùmí là ń pè ní àjọ. ẹgbọ́n mi èèyàn tó bẹ́ẹ̀ ṣe lágbáwá tí ìwáṣọ mùsùlùmí là ń pè ní àjọ. ta ẹsẹ̀ ṣe jẹ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí tó wọ́n ti lágbáwá tí máa ń ṣe. ẹni tó wọ́n òun nìkan ni ó jòkó gbogbo àwọn yòókù odò bẹ́ẹ̀ náà ti wà àtàwọn ènìyàn ilé jẹ́lú ẹbá ń láwọn lọ́ba lọ́ba níjọ́ pàtí nǹkan ti ń ṣe ọba nìkan ní ìlàjà gbogbo ẹni lókù ẹ̀sùn rẹ̀ ẹ̀tẹ́ ìṣe báwọn tí ìṣe òmìnir ṣe ń ṣe àwọn làwọn aláṣẹ wọn ọ̀gá àwọn ọmọ wà ń ṣòkú táwọn wà wà ń gbé ẹ̀wò pípọ́dà lórí ìrún níbi tó ẹgbẹ́ kan ìdúró ẹ̀kọ́ jẹ́ aláṣíkọ̀ pàápàá Àti àwọn tó èyí ṣe lágbàáwá ní ìlú náà ní kàbúrẹ́ ìwà. Lágbàá náà wọ́n ṣe jẹ́ àwọn ìkànnà ti ṣe kọjá bá àwọn ọmọdé bẹ́ẹ̀ kọjá. Àìkákúnlẹ̀ ẹ̀ká ti gbogbo ẹ̀. Bí nǹkan tí ń dẹ̀lọ́pù sí lẹ́wọ̀n ti kọ́kọ́rọ̀ sí bá mẹ́rí ni pé àti bí ìná láti mú káwà débẹ̀. Ọlẹ́gbìrì pé mẹ́rin lágbàáwá àwọn táńpì lọ́ba tí wọ́n president yàrí king abdulaziz king tan king president yàrí òṣìṣẹ́ ẹ̀nà kọ̀ọ̀kan bà lọ́wọ́ ni àwọn tí wọ́n tó ti ní ìgbìn báálẹ̀ lásán ni mágàjẹ́ àdúgbò aláǹgbá àwọn jùlọ ló wá gbádá ńláńlá wọ́n dọ́wà ní gbọ́dọ̀ tó bá láti ọ̀dá ìlú ọlọ́pàá president nìkan ó ń gbà lọ́rùn ó tó kú ní ìwà yìí òun fẹ́ bẹ́ẹ̀ tó yóò di lára àwọn tó bá jẹ́ ajá mu kí ká má ga ọ̀rẹ́ ṣùgbọ́n kìí ní ìbámu sọ nǹkan yìí ti wà tẹ́lẹ̀ àmọ́ tó gbọ́dọ̀ fẹ́ kíkà ò ní ìjà wa kò pé ní anything ká bá tó lò bọ́lọ̀ níjọ́sìn ká má lò fẹ́ lò ní ìga pàpà fẹ́ pálí ẹ̀kọ́ kí bá ń sìn pọ̀jù ẹgbẹ́ kó òun hmm? ni pé kókó kan tá à ń sọ lórí ṣùgbọ́n lẹ́nu ti sọ wà láàlà mílíọ̀nù bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ fún ìyàn tí má bí ń kíyàn kìí ṣe ṣírùkù o fi ń fi ń kíyàn kìí ṣe ṣírùkù ní o lè jẹ́ wà sí ilẹ̀ tó ilẹ̀ ṣiṣẹ́ láti láti ìsìlámù láti sí ìsìlámù ọlọ́run ló fún wa ní àgbọ̀ ilé ẹ̀dá máa gbọ́ra gbọ́ wa yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ wa yé tó bá ṣe pé orí gbélé ayé padà wá sí ẹ padà gba kínní yẹn ẹ gbá lọ́dọ̀ ẹ ti ń fẹ̀sì ṣe ẹ padà wá gbà lọ́dọ̀ ẹ ti ń fa ayé ṣe ọlọ́run kò fi yé o ìbí mẹ́fì ẹ̀yẹ máa wò ó bá ti máa fi lọ́gùn padà. tẹ́lẹ̀ kan bá dé tó ní àbábá wa láàyè máa bá yín pọn mi máa bá yín pọn sọ ẹ bá rán mi sẹ́wọ́n pẹ̀lú ìgbìmọ̀ máa tẹ̀ sọ́ọ̀ mi mọ́tẹ́ rí kúnlẹ̀ yẹn mọ́tẹ́ ìdè kúnlẹ̀ kúnlẹ̀ ẹ̀sìn Islam olùkú ti sàn tó bọ́lọ́ọ̀lù rẹ gbọ́n ìsẹ́ bàbá yìí náà yóò wá lọ́mọ ọmọ rẹ̀ yóò wá lọ lókè yóò lọ lórí ẹ̀ yóò wá dé Dáṣe bàbá yóò wá fílẹ̀ ìlú òjò. Pàákọ́lọ́rọ̀ àwọn ẹkúnlẹ̀ lóyìnbó, ẹkúnlẹ̀ lóyìnbó. Tó ní ìgbẹ́ yìí náà tẹ̀lé gbàmọ́ra tẹ̀sìlẹ̀ kan lẹ̀ èyí ní káwọn ní ẹ ọlọ́pùpù náà tààtà ọmọ fìrí wọ́n ti dá nǹkan ìṣàn yìí bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ma ń béèrè tẹ́tẹ́ bá ṣe tààtà ẹ̀ṣọ̀ tán máa ń sílẹ̀ fún mi tó bá ṣe tẹ́lu tààtà ní ṣe náà ní gbókè ọya máa táàpù ó ti táàpù òun máìlì kọ́ìn fún wa ní o ọmọ máìlì kọ́ìn fún wa tó gbọ́ ọ̀rẹ́ bí a jẹ́ fún ọ nǹkan tó ṣe ìyẹn tó tó kó jù báwọn náà lọ fún lẹ́nu tó wà ló sábẹ́ nǹkan ní tí òbí kankan ní ìlàbẹ́ rẹ̀ tó lè jẹ́ àrọ́ tí ìfẹ́ bá jáde bá jẹ́ àrọ́ palẹ̀ ìgbòdájọ́ fún un tó tó bá jù báwọn lọ kò sí nǹkan pàtó tó kọ̀ ìgbà òdòdó wa rẹ̀ wọ́n lò sí fóònù rẹ̀ wọ́n lò sí kíkó bá lùdọ́ kó ti tá sábà ìpín pé sí ìdí fọ́ ìwọ ló mọ̀. kí ẹ wọ́n dá ẹ bọ́ tí mo jẹ́ òwánú ẹ̀kàn látàbílálẹ́ fún àbúlówó àní àà torí ẹni iṣẹ́ ká kìí ṣe tí wọ́n bá pè é ní jẹ́ ikú ni ó bá ṣe pé bẹ́ẹ̀ bá ní wọ́n láàtò kọ́mpì kalẹ̀ tí ò e ní gbowó ìṣiṣẹ́ kí ní ṣe ọ̀gá ní irú blọ́ọ̀kù ró rẹ̀ kéré jù fún ẹgbọ́ ọ̀fíìsíkà tẹ̀ ní wọ́n máa ń ṣe ní kí n tí ò ń bá òun wà lọ́dà yéèdì ọ̀gá wà lọ́wọ́ ọ̀rùn owó wọ́n léwùn ní ya ọlọ́pọlọ tó fún òrọ́pọlọ tó ní tó bá ti fẹ́ iṣẹ́ ìdè fún ó bá gbà pé ah, e, mo ráǹfà ní ilẹ̀ ẹgbọ́n mi kọ́dà tí kò tẹ́kẹ̀ẹ́ pọ́ jẹ́ kọ́lọ́ lélẹ̀ tẹ́lẹ̀ ìṣòtọ́ ọ̀nà fún ìjẹ́ ìmọ̀ bá àkàlẹ̀ ẹgbẹ́ pẹ̀lú sílípà pé oorun àwọn ọmọ tó ń tó tẹ́lẹ̀

so now sábà wá ti wá design oògùn kan àbí kìíní kankan ẹni sábà fẹ́ lò síbà iṣẹ́ síbà ní ọya ìwọ kọ́kọ́ máa tò náà nọ́mà ìṣẹ́jú mélòó lórí wákàtí lórí ìbùkún àìsí lè fún wákàtí náà nìkan òkè ẹni tó bá ti wákàtí mẹ́wàá control yìí pé yìí fún ti dé àbí increase it so ìwọ́n ẹ̀yìn sáfíìsì yóò dà fún yín bẹ́ẹ̀ ẹ̀yìn sáfíìsì wọn tó bá sàrí pé ní ti kẹ́yìn tó tako ẹ̀sìn tó bá tako ẹ̀sìn nìkan lágbàá dànù àwọn sáfíìsì kan bẹ̀ táwọn èèyàn máa ń ṣe tó tako ẹ̀sìn àwọn wé láti náà wá ìgbétọ̀ èèyàn ti kú o àwọn mẹ́kún sun lábáyá ló bá a fọkún iṣẹ́ tó ń ṣe tó kúrú náà bẹ́ẹ̀ kúrú náà iṣẹ́ tó ń ná àmọ́ kéèyàn máa wé ní gbogbo ní òkú ní òun títọ́ tó wọ́n tẹ́gbọ́n mi tó kéé tẹ́ tẹ́wọ̀ bá pè sábìsì ní gbàmílẹ̀ tí ọ̀rọ̀ pọ̀ wúlò tó wúlò báwọn tí wọ́n ti tabalítàjì lẹ́nu mọ́tò ìyà ń lọ ìyẹn pé mọ́tò rẹ̀ dákú òun kò mọ́ kí ló kà kí ló pàtàkì jọ kí mọ́tò tàbí gbàgbé ọwọ́ àpò ìwà lọ́wọ́ àkàbọ̀ bá lọ five thousand ọ̀sẹ̀ ṣé yóò dìde yóò dìde tí tó yes because ó fún wúlò kan tó má sọ wípé kò tẹ́kẹ̀ ní ẹmọ́ òǹkọ́ ni wọ́n fi ń tẹ̀dájọ́ sẹ̀ríà ọgbọ́n bẹ́ẹ̀ bá mọ̀ nǹkan lóòótọ́ mo bá rẹ́ nìkan ní gbé ní ah, ìjà ní alágbájá ìta ń Tòmátò bí bẹ́ẹ̀ bí tàbí ọlá ìrìn àìyàn yóò fi dákú, ẹgbẹ́ bá lọ́wọ́, ṣé kó máa dákú mọ́lẹ̀ bẹ́ẹ̀? Ok, ẹ kọ́kọ́ gbowó sí ọ̀nà. Torí bẹ́ẹ̀ yìí ò mọ bá lù ń tẹ́ ń ṣe fún yín láàrin ọmọ tó kọ́ sí kọ́nà pé òun fẹ́ kó wú kó tóbi lójú ẹ̀. Kọ́ ló ti mọ̀ pé tòun bá ti dé òun pé àá, lẹ́tọ̀ọ́ pé bá dájú àti yóò àlọ́ pé ẹgbẹ́ kalẹ̀ padà wá. Àwọn kò ti gbà sí nǹkan bá àbí wọ́n ní tàbí táǹkì ló ṣe fún ọmọ ìṣe náà ṣàlà ìyẹn tó ń sọ ojú ìbàdí sí ìgbà kan nílá rẹ̀ ọba pọ̀ fóònù rẹ̀ pẹ̀lú táà bá jẹ́ wọ́n ti nǹkan mi lọ́wọ́ kírun o tàkàrù tàwẹ̀ o mójútóyàwó rẹ̀ o mójútọ́kọ rẹ̀ o ẹ̀ lọ́rùn kékùrà á lè o gbogbo ọ̀kan tó pàtàkì jù lọ ọlọ́pàá kádà tó bá rúrẹ́ ó jìrì ìgbẹ̀gbẹ̀ mẹ́rẹ̀ kò gbàgbà ọlọ́run kí ni ká di ilé èyẹ fẹ́ ẹ̀yà tó ẹ̀dà sọ wòrá sọ rẹ̀ máa ó jẹ́ mẹ́ta ó padà wá rí níbi kó ṣe ní tó bá wù èrò ni òun ló lásọ rẹ̀ ní tó bá wù ọ̀lọ́gbó ṣe kọ́ bá bá wù pé àá àzọ̀ yóò wọ́n lè di gbogbo sí ó àbí ní àdá hmm, lọ́lẹ̀ sọ bẹ́ẹ̀ bá gbé kó wọ́ hmm, tó bá wù ọ́ òmìnir ìṣèwọ́ ló lásán ọgbọ́n mi bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti wọ́ ọ̀tọ́ ni bọ́ bá ti wọ́ ọ̀tọ́ láti tàbí láti fọ́lọ́ fún ìṣòro ẹ̀tọ́ hmm? lóṣùn giant bank àtàwọn alágbèsè ọlọ́ọ̀lọ́ àwọn báńkì yìí wọ́n gbé kalẹ̀ lórí wípé kápítà fún ọ̀rìbá transaction àbáwọn transaction tó bá islam lọ orí ẹ̀ náà ti gbé kalẹ̀ yìí wọ́n sì tó ti bó ti rí báyìí nísìnyí àwọn àfa wa nìkan àwọn empathy wa nìkan ṣẹ́gbọ́n mi kì í jẹ́ ni wọ́n ṣe. àmọ́ gẹ́gẹ́ bó ti fẹ́ ní ọ̀dà pè náà ẹ bá ti kalẹ̀ tó bá ti ìbọ́ọ̀kù ìjọba ń ó lè má pé tó bí ẹ̀yin tó ṣe pé torí ẹ̀sìn nìkan lẹ́rẹ́ mi ṣe lè má pè tó bẹ́ẹ̀ ìbọ̀lẹ́ ìgbọ̀mí ẹ̀yẹ́ ti fún ilẹ̀ ìtàkùn ní ìtìláì ìjọba bá wa mójútó ọ̀rọ̀ àìṣàbí pẹ̀lú àìṣà a lè fi lílé bọ̀dì sí ìkàwọ̀ ẹ̀kẹ́ wọ́n ní kọ̀ọ̀kan pẹ́ àwọn àfáàní àwọn mùsùlùmí àbí àwọn àfáàní lọ́tọ̀ àwọn òṣùmọ̀ ìgbìyànjú wọ́n tẹ́mọ̀ pé ìjọba lè dá sí i kó lóṣèlú náà lè ẹwà o ẹwà o èrè ogun kan tẹ́wìn yẹn o ẹ́ tó bẹ̀ẹ́ tó dákàmọ́ sọ ní pé ìpínlẹ̀ rẹ̀ yá àwọn èèyàn sì mú ojú tó tó ẹni kí ní kan máa ń bẹ̀rẹ̀ tí ẹ̀ bá ti gbà eléyìí ò jọ kéèyàn béèrè lọ́wọ́ pẹ̀lú àwọn tó jẹ́ pàtì ní nǹkan kí ni àlàyé ìpínlẹ̀ pé ẹ̀ ń gbọ́ mi yìí ẹ́pọ̀tì ńláńlá ló gbọ́ ètò yìí and uh, mátà yìí jẹ́ ilé yóò fi pìrìsẹ́ǹtì nǹkan fẹ́ tuntun lẹ́sìn ló fi ṣe bẹ́ẹ̀ kọ́ lẹ́sìn ìdẹ́sẹ̀ fẹ́ tó pé ìjọba ló wà ẹ̀yìn kàwà ń pàgbé ẹ̀sà fẹ́ àṣíkù tẹ̀lé àṣíkù so táà bá ti rí àwọn kankan táà fíkù bá wà mẹ́ táà bá ti rí àwọn kankan táà fíkù bá wà mẹ́ kankan ìwà mẹ́ ẹ̀ àwọn àpapọ̀ kọ́là tẹ́lẹ̀ àwọn tó jáwọn àpá ìgbà ní ìbẹ̀ tó ṣe pé bóyá à nǹkan táwọn ń sọ pẹ̀lú ẹ̀rí kan kó pé ìwọ tí wọ́n fi fíkùn tán ní ọ̀dá àbùkàlẹ̀ inú ilé yàn kọ́ ló mọ̀ fà ìkọ́ gbogbo ẹ̀ náà kọ́ ní ẹ̀sìn ló wà wọ́n kàn lè rẹ̀ kì ju ara wọn lọ bẹ́ẹ̀ tó but òun tàtà sọ pé ó ṣàdúrà kó níbi ìdí gbogbo àjọ àgbì pé ìbàdàn ẹ̀kọ́ lórí tó kí wá sí pé tó lè lára sọ pé wà dá ẹ̀kọ́ sàrò ìyànú ẹ̀kọ́ sí ńláńlá ni ìmọ̀ Bọ́ọ̀lù tó bá ti kọ́kọ́ àwọn alákọ̀wé lórí bẹ́ẹ̀ àwọn àbáàlúwà lẹ́yìn àwọn alákọ̀wé òṣùgbọ́n tẹ̀mọ̀ lọ́gbà tí ẹ̀yìn ọ̀dà fẹ̀yìn náà ìṣe máa ń rí. Irú kàtà yìí ti máa gbáàgbé sẹ́yìn lè rí ṣe. Àwọn tó wà ní National Mosque Abuja wọ́n lè má lè ṣe. Ìmọ̀ bóyá ń gbọ́ mi. Bẹ́ẹ̀ yóò sọ nígbà, ọ̀yà àtìkójú àti gbọ́dọ̀ àrẹ́jẹ́ nìkan kan, àwọn gbọ́dọ̀ àti kí máa mú ẹjẹ́ ìgbẹ́kọ̀ àti kí máa mú bàbá ẹjẹ́ máa mú wọn ah, lókun. Ah, àwọn kan yẹn kan tó bá ti ní ìkà ìjọba nù ó lè má tó èkó pọ̀tún yẹ kọ́lá ìdáwọ̀ pẹ̀lú. gẹ́gẹ́ bí pé tí wọ́n náà bá dé ṣẹ̀rẹ̀ akọ ní nàìjíríà lẹ́sìn àwọn náà lè láwọn invitation kan káwọn àkókò yẹ kọ́kì ṣẹ̀rẹ̀ akọ. kò gbogbo ọ̀kan bá ti ń ṣe ó ní ilé aláàlì náà sì ní ìmọ̀ ló lè mú ìyàtọ̀ bá ọ̀dùnmọ̀ brazil ìjẹ̀mbájì wọ́n láwọn ẹ̀fà tí wọ́n dájú lẹ́gbàá táwọn ìfàtà wọn bá sọ náà wọ́n wá lè sì tẹ́lẹ̀ táwọn apájú wọn sọ tí wọ́n bá ti gbogbo bá wà òkè ní èdè kíláàsì ní bísíǹsì tẹ́lẹ̀ báàlì ìwọ́jọ́ wọ́lọ̀ ní wà mìíràn ẹ̀kí máa bàá náà tó nẹ́gbà máa rẹ̀ jáde bí ọ̀hún wọ́láwàá rẹ̀ lọ́rọ̀ pé àwọn gbọ́dọ̀ ta ní ọlọ́ọ̀pá àgbàkà ọlọ́pàá السلام عليكم